ìgbà kò lè tí ì mọ̀ ìgbà tètè kò rí gbọ́ ẹ̀dá kò lè tí nígbà tẹ́nu kò rí sọ. ojú ti rí ẹ̀ etí. olúwa bá ti kọ kò sẹ́ni tó lè dá dúró ohun tólúwa bá ti ṣe kò sẹ́dá tó lè yí padà màpá màpá màpá má dènà má dènà má dènà bá a ti kọ́ lórí bá a. ẹ̀dá ò mọ̀ gbà bá a kọ́ sílẹ̀ rárá. màámi síbẹ̀ ṣe ń ṣe ìdá tí mo dẹ̀ gbé wá láti òdìdí Ìbàdàn wá sèkó láti lè tọ́jú yín ẹ kọjálẹ̀ ẹlẹ́ẹ̀lọ́ sọ́spítù. ìlọ sọ́spítù ìdí bẹ́ẹ̀ ni wọ́n ti bí mi abẹ́rẹ́ wọn fẹ́ rárá ẹni ìgbà bẹ́rẹ̀ ìgbà bẹ́rẹ̀. tọ́ èmi á gbé yín lọ sọ́spítù láàárọ̀ ọ̀la first thing in the morning bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́. Mm-hmm tó wá rọ̀lá ilé ẹ̀bá mọ́ sáàbà yìí kọ́dùnrin kọ́dùnrin gbé ní ọmọ ìgbà pé ọ̀rọ̀ lálẹ́ àmì eré ti sùn bílẹ̀ bá sì ti mọ́ báyìí gbálẹ̀ lè lu ọmọ kọ́ lọ sáàgbò fún mi ń sọ orúkọ ru àgbò tó ra àwọn ewé tó ra bí n bá sọ lálẹ́ ọ̀lẹ́ gbàgbé ṣé mi ò ti bá ń sè é tí mo ti mú I've been asking you since o dá mi am I not supposed to be your closest confidant Kilo ló ṣẹlẹ̀ o kàn ń dìkìrì not eating Do you want to kill me? Kí ló ṣẹlẹ̀? Mo jẹ́ kẹbẹ̀rẹ̀ lọ́mọ wọn mo yín wọ wàhálà ẹ̀ ti pọ̀ jù. Èmi ò mọ̀ tó ṣọ́pọ̀ ń dìkì ní gbogbo lé ni àti bí bí bí kò dáhùn. She just been keeping to herself. She hasn't eaten anything. I told the cook to cook for her. She kò tiẹ̀ dá sí anybody. Ó kọ́kọ́ tirẹ̀ mọ́lẹ̀ for a long time. Àgbálẹ̀kùn gbálẹ̀kùn tó ti kú sílẹ̀kùn. Ah! sọ̀kalẹ̀ yìí sọ nǹkan tó bá ń ṣẹlẹ̀ fún mi hmm? Hmm? you know you can confide in me kí ló rí lè ṣẹlẹ̀. ṣé mo tó ṣẹlẹ̀ ni wípé hmm. ṣé mo pé mo pé last week lẹ celebrate twenty fifth birthday mo dẹ̀ bílí pé mọ́mì máa tẹ̀ rántí láti ṣe surprise tán promise mi òun tiẹ̀ fún mi lẹ́nìtìn oh. ó kàn wá jẹ́ kí n máa wò pé àṣé ah, mọ́mì ò tiẹ̀ rántí anything nípa mi ni. oh that's too bad of you. ẹ̀ẹ́. Eh so o lè bá bàbá ẹ sọ̀rọ̀ ń sìn àbí èmi ló lè bá sọ̀rọ̀ àbí pẹ̀lẹ́ o ìyàwó bàbá ẹ. sorry my dear má bínú tó o mọ̀ pé ten i travelled but èmi náà jẹ̀bi bẹ́ẹ̀ tí orí bó ṣe wá sọ yìí kò sí nǹkan tó fẹ́ náwó múnú léyìí tà ní fún ẹ ìwọ náà mọ̀ ọ́n hm? ṣé wàá rí bó ṣe sọ yìí nǹkan tí mọ́mi ẹ promise ẹ ó máa sọ fún mi. I share triple of it. Thank I you. promise. Mm. Eh, that's my baby. Oh. Leave her out of this, you know. Mm-hmm. Èmi ni mo lọ́kọ mi. Ẹ lọ fún wa lóúnjẹ. Èmi ni mo lọ́kọ mi. Ẹ lọ fún wa lóúnjẹ. Ẹ lọ fún wa lóúnjẹ bí ti ń pa. Èmi ni mo lọ́kọ mi. Wọ́n ah, ah. ṣàdúpẹ́ lọ́lọ́run pé o ti tújú ká. <laughs> <laughs> my god ọ̀rẹ́ mi ló ṣú ọ. wọ́n ròyìn owó tó ná ní club yẹn lọ́jọ́ yẹn pàdé mi. túnde wo gbàgbé ẹ̀já èyí ló mú ná ṣéǹjì nìyà. má yẹ káwọn efcc fojú sí ẹ lára. ẹ̀rọ mi ṣéǹjì nìjà rí. àdúgbò tó bá gbé ẹ̀ máa sá lọ ni o. ẹ lo bébì. ẹ ló láàrin bó ló wà ẹ ti wá ń ta ok ọ̀rọ̀ àwọn bọ̀ straight down yẹ ọ̀rọ̀ àwọn bọ̀ straight down bẹ́ẹ̀. Okay, all right, babe. agbo tí mo ti ẹ̀ mú ní àdúgbò mi lọ́jọ́ yẹn wò agbo yẹn ó ṣiṣẹ́ gan sí ọ̀ ọlọ́run. Hello, darling. Hello, baby. Hey, what's up? How you doing? How you doing? How you doing? Ah, léèkì léèkì ọmọ mi tó ṣù ọ mama léèkì hello bigi bigi o bigi o ga pọ mo jealous. sẹ gan èyí ni ṣé wàá ń jẹ́lọ́sì báyìí ẹ fílẹ̀kì. olólùfẹ́ ń bọ̀ olólùfẹ́ ń bọ̀ ó láì máa jẹ́lọ́sì. Ah, bama where is this man now. Oh, ẹ kọ́ tí wá àwọn ladies ti dé náà. barman where is this man. adìyẹ o ah. ga o ní ìṣẹ̀lẹ̀ mi máa ń dọ́ bí o ní ìṣẹ̀lẹ̀ office boy office boy. ah ìgbà ah, office boy àpò àdúlé ṣẹlẹ̀. Ah lunch time tí mo ní mo fi wá síbi ẹ̀ kó mo wò ráyè ibi iṣẹ́ mo ní láti padà síbi iṣẹ́. wo wàlẹ́ sí jẹ́ ká sọ kíní kan fún ẹ sórí wa iṣẹ́ díẹ̀ ayé díẹ̀ ní gbogbo nǹkan tí náà sọ ẹ jẹ́ ká jayé gbàgbé iṣẹ́ mẹ́rin. office boy. ó kẹ́ wàá wá rí nínú náà sí ilé ta òru lẹ lọ àwọn orin ilé nìyẹn ilé ibo. ti ní ìsukùn mi gan. ọ̀gbẹ́ni wo ayélujára eh, eh, eh, fi hello láre èmi ò láì gbogbo rọ́bìṣì mo ò láì gbogbo òṣìjà ní tèmi èmi ò láyè ẹ̀. ṣebí bòbò tí mò ń sọ fún ẹ lọ́jọ́ yẹn ni bòbò yẹn nìyẹn náà. Hmm, flaky tún dé o bọ̀bọ̀ o. ṣé kì í sọ jẹ́ tó lókun bò ní bòbò òkú bò yẹn àdéhùn tó fi ń ṣe fàájì ó ti pọ̀ ju jẹ́ ká fi kí ní ìdè ìfọmọ́lẹ̀ mi. wálé wálé ẹnu sùúrù wo àsìkò eré ọ̀tọ̀ àsìkò iṣẹ́ ọ̀tọ̀ owó táwọn fi ṣe fàájì a lè fi kọ́lé o. yeah of course kí ló wá ń ṣe náà ẹ bọ́bọ́ yìí kí ló wá ń ṣe náà gbogbo gbàṣà iṣẹ́ iṣẹ́ iṣẹ́ kí ló ṣe é jáyé yìí ká jáyé. wo jẹ́ kí n bá bá tèmi lọ. Eh? ah oh baby awa ọ̀gá yeah, baby baby afana le fi ṣẹlẹ̀. ọ̀gá ọmọ ọsẹ wàá rojú ẹ nílẹ̀ mu. ọmọ wa bí mi jà yẹ ní ibi dáhàn yẹ afa le ṣẹlẹ̀ sọ̀rọ̀ ẹ hmm. má dá wa dùn ó ní ìbọn no, náà gbèsùmọ gbèsùmọ gbèsùmọ gbèsùmọ má o gbèsùmọ má o. ọjọ́ mẹ́ta ọ̀dẹ̀ ń bẹ sọ́nà tó ṣe ìlú ìrẹ̀wò ṣe kí ló ṣe bẹ̀ mú un ráyè gbélé ìjàre. wà á dùn fún ọdún lọ sí. kí ọ̀pọ̀ iná. ṣé nǹkan tí mò ń sọ ń mo máa wọrí wo bí wo bí fa abalẹ̀ ṣe tiẹ̀ ṣe tiẹ̀ ṣe báyìí má bàa sọ á gbọ́ tí o ṣe lè eh, má dá lóhùn ó yà ni ó ń bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìyá tó gbọ́. olúmọ̀ wàhálà tí. àkọ́ yẹ báwo. bọ̀bọ̀ wo bọ̀bọ̀ tó cute bẹ́ẹ̀ bọ̀bọ̀ wo lẹ́ sọ bọ̀bọ̀ tó handsome bẹ́ẹ̀ ha no no no no that guy might not uh, like like like me o. bọ̀bọ̀ wo ni o kì í ṣe bọ̀bọ̀ bọ̀bọ̀ tí mo mọ̀ dáadáa. wúràọlá. dadi. wúràọlá. dadi. wúràọlá. dadi. ẹ̀mí ló mú pè ọ́. ẹ̀mẹ́ta ni. sọ́mọ wípé ẹ̀mẹ́ta làgbó mọ́ nǹkan kí ni ṣe ọ́ rí náà ṣé o ti gbàgbé gbogbo nǹkan ẹ̀ mọ́ ń ṣe ni lóṣù mẹ́ta mẹ́ta ọwọ́ adéwọ̀ lọ káàkiri ìwọ̀nba bí ó ti dá káàkiri lónà gbogbo wàhálà tá à ń ṣe yìí lórí kí la ṣe ń ṣe náà padà wá gbómi. dádì ẹ dáyà já mi náà. ẹ̀rù bá ọ nígbà tó o bá torí kẹran má jèrè tó ní kí wọ́n lọ rèé dọkànù sátán ó mọ̀ wípé bórí ẹran òun ò bá burú ó di dandan kọ́ra kìtàn lọ́jẹ̀ ṣé ètùtù tó yẹ kẹsẹ lórí ọ̀rọ̀ ọmọ yìí lóṣù mẹ́ta mẹ́ta tẹ́ ẹ mọ́ ń ṣe ọtí gbàgbé àbí. èló ni. èló ni èló ẹgbẹ̀rún márùn-ún la lò. five thousand naira. five thousand daddy máa fún fifty thousand. lẹ́ẹ̀kan náà lórí ọ̀rọ̀ pàṣẹ tutù. àádọ́ta ẹgbẹ̀rún àádọ́ta lọ́nà ẹgbẹ̀rún lẹ́ẹ̀kan náà àwúrọ̀ ńlá sórí èmi ìgbowó gidi lọ́wọ́ àwọn èèyàn mo máa ń fi sẹ́sẹ̀ mi ń sèyí mo fi ń sànù àmọ́ wò tí ń fẹ́ mọ́ ọba mi jẹ́ òun bá mi jẹ́ òun bá mi jẹ́. ẹ̀yin mi tẹ́lẹ̀ kò mi ní bàbá mi fẹ́ ṣe fún. àmọ́ kí kan tí mi ò sọ fún ọ rè kó tó di pé ọ lọ láàrin ọ wà lọ rè é súre nídìí ọ̀sà olúmọ̀kò. ọgbọ́n ẹ fọwọ́lẹ̀ torí tá a bá dédìí ó sọ lúgbòkò ń lo okòwò ohun tí mo gbà lọ́wọ́ rẹ̀ àmọ́ kinní kan tí mo ti fọ́ sọ fún ọ rèé ètùtù kan wà tẹ́ ẹ mọ́ ń ṣe lóṣù mẹ́fà mẹ́fà lórí ọ̀rọ̀ dúró jayé ìwà àtọkọ rẹ ẹ tún ti gbàgbé ìyún náà. mo rò pé bóyá owó lè ṣe yẹn náà ni. Ah! ó ní tó wó lè ṣe àwọn nǹkan kan wà béèyàn ò bá ṣe ó lè kó báyàn tó ṣe pé bọ́ bá sì bàjẹ́ tán owó ò lè tún ṣe mọ́. o gbọ́. <laughs> àwa méjèèjì láti wà ńbẹ̀. ẹ̀ láti wá ẹ̀ láti wá bẹ́ẹ̀ bá wá wá àá wá ṣe ìyún náà mọ́ àá ṣe gbogbo ẹ̀ tí ó sì dáa bàbá èmi ni mo máa complain ni àmọ́ kò sí wàhálà máa sọ fún. <laughs> sórí bó bá yá gbogbo ibi tó lóun lọ rìn àjò tó ń lọ Dubai tó ń lọ ìlú òyìnbó tó ń lọ bó bá yá ń ó jẹ́ kó darapọ̀ mẹ́gbẹ́ àjẹ́ ah! ọmọ òfò báyìí nìkan náà tí ọmọ òfò lọ́sàn-án gan táwọn èèyàn rò pé bóyá orí rẹ̀ dàrú ni orí rẹ̀ ò sì dàrú. kí ló ṣẹlẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run fi mi ò fẹ́ mi ò ah irú irú ah Ọlọ́run ò ní jẹ́ ah, àjẹbáwo. owó tó fún mi náà ó yẹ kí n fa kí n fi eh, ìmoore hàn wàhálà ẹ máa reduce owó yín dádì. mọ̀ bọ̀ ní kálọ̀. Baby! Oh my God, I'm tired. Ah, oh, Jibola! Jibola! Hello, darling. Baby. Ah, what's up? Try to talk or she will live by. How are you? Okay, good. Kí wá ní nǹkan náà tó ṣe tó wá rẹ̀ tó le tán yẹn? Bébì, tó bá mọ̀ kan tí mo pass through lénìí. What's that? Pẹ̀lú heel ẹsẹ̀ mi, hmm. tí mò ń wá cab káàkiri kí n tó rí cab. Ẹ̀yin obìnrin pẹ̀lú heel, Àǹjàyí kí ló dé tó máa ń fúnrin wàhálà? Kí ló dé tọ́lọ́hún kẹ́ tọ́lọ́hún fìyà jẹ tó ń fìyà jẹ rẹ̀? àwọn yorùbá wọ́n ní ẹni tó bá mú létí gbó wọ́n ní irú wọn ló máa ń gbóhùn ẹyẹ ìwọ ọmọ irin fọlámi èèyàn mélòó ló fẹ́ máa sọ wọn pé ò ní ráìtì ẹ ọjọ́ wo ló fẹ́ ṣe yẹn dà tó ṣe wọn máa lé káàbù mú káàkiri come on. bébì kò dẹ̀ máa wò ó dáàdi ti promise mi ní káà ó bẹ̀tí wọ́n làwọn fẹ́ fi ṣe wedding gift fún mi reason nìyẹn tí mi ṣe fẹ́ disturb. wedding gift. Hmm. ṣètò wa rí pé wọn náà ló tún ṣe ń fìyà jẹ rẹ. Hmm? because tó bá ipa ti ṣe wedding wa lóòótọ́ ni possible dáadé àti fún yínká yẹn kíákíá mo ìwọ náà mọ̀ pé mo ní nǹkan kan tó ń dá mi dúró fún wedding yìí because ó lójú ẹni náà láyé yìí tó máa ra geisha lọlé tó tún máa wà lọ tọ́jú ẹ tí ò ní ṣí ó ń láti jà náà tó bá lọ bàjẹ́ ńkọ́ ìwọ náà mọ̀ pé ẹ̀yin obìnrin ọjà òkùnkùn ni my darling jẹ́ kí n kan lẹ̀kùn àṣẹ kíákíá jẹ́ kí mi àti ẹ̀ wọnú ra wa ìyẹn ló máa jẹ́ kí wedding yẹn lè yà kíákí. bẹ́ẹ̀bì ah! kí ló ń ṣe ẹnu náà ìwọ tó ti ní sùúrù látọjọ́ ẹ ìgbà mélòó la fi máa ṣe wedding everything dẹ máa settle má wọrí a máa ṣe very soon. sùúrù yẹn ti ń rí bákanbákan lára mi ní láìkí ó ti ń pẹ́jù ọmọ ìrètí tó bá dẹ̀ ti pẹ́jù ó máa ń ṣọ̀kan lára rẹ̀ ni please darling i i let, let me check something let, let me do something for my face alone. i understand. Maybe you will see it. Very, very soon. Baby, I want to see. Mm. Yeah, that's what I'm saying. Now you're getting late. What? Ah! No, baby, stop, stop, stop. Take it easy now. I need mo ti lọ. Ah, ah. I need mo ti lọ. Eh, but, but, but, also, also professor tẹ́lẹ̀ mi. Eh, mo a mistake. Ṣé mi máa ṣe bẹ́ẹ̀ I will see you very soon. Go take care. Oya, oh, kiss me. See you later, okay? Bye bye. Ọmọ in wọn. My yìí stingy selfish oh my god so this oh ah! it's a lounge my guide you know my guide. gbogbo àwọn dọ́kúmẹ̀ntì ni mo ti perfect. Mm. Um, mo mọ̀ torí mo fi àwọn kan hàn mí nínú ilé tí oníkin lọ tọ́jú náà kọ́pì eléyìí tí ti lẹ́kì yẹn ni bó ṣe ń dìlé yìí lè wá yé mi. àníkẹ́ fọkàn balẹ̀ gbogbo àwọn fáìlì yẹn gẹ́tù wọn wájú gọ́vnà mm. kankan sáyẹn ni kí sí ọ̀fọ̀ dẹ̀ jáde. àbí kémi pé gọ́vnà fún ara mi. ẹ nídìí yẹn ẹ mm. nídìí yẹn since ẹ ti hand over lé mi lọ́wọ́ ẹ̀yin ẹ lọ́jọ́ kó gbogbo ẹ̀ ló máa jáde. ok ní kí ọmọ yẹn wá kó tibítọ́ ní kí sign office lọ́la. there is no problem i send there. all right. ma send there. Uh, eh, no problem. Uh, by this time of tomorrow, mm. everything ma wa okay. ọmọ yegawa gan wà lọ́fíìsì iṣẹ́ máa wà lọ́fíìsì lọ́la. ah ah trout. okay. all right Dilo take care of yourself. all right okay. all right. Yeah. síbọ̀ ẹ kò káyọ̀ jẹ́rìí ẹ. ẹ ṣe mo bá wọn lé. ọ wà lé wa mo fẹ́ rí ọ kíni ọ̀tá ọmọ. kò yé mi sá. àní. ẹ má wọrí yẹn o ń ṣe problem kò dẹ̀ lè jẹ́ problem. ìdókè. òṣèré nǹkan tí mò ń bá lọ́nu lẹ́yìn òkè báyìí láyà mi wà tí n bá máa bọ́ síta táyà mi bá ti wá sílẹ̀ nǹkan kékeré ni ẹ̀ máa ṣe náà wọ́n fún iṣẹ́ gbọ́n. Ah. ebo wọ́n náà lọ. ó ṣàti ṣàlàyé fún mi. ìdókè ta ni ọmọ bó ṣe sọ ńlá sàǹtọ́ wánu lọ́wọ́ ní kinní kan lọ́sẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà wọ́n máa sọ pé kinní kan ta ni ọmọ ìpínlẹ̀ kún mọ́tò ti mo sọ mo like i like your profile i like your person. I believe that you are decent and good enough for my daughter. Àmọ́ what is important and expedient in all of this is the fact that you have to wait. Mo láti ní sùúrù gan-an. mi. Gbogbo ẹ̀ ni òun náà ti ṣàlàyé fún mi kí n tó wá síbí ìwà ìmọ̀. À pé mo ti rẹ́dì láti ní sùúrù. Ìdí nìyẹn ni mo ṣe wá ń bí ma. Inú mi dùn fún nǹkan tí mo gbọ́ lẹ́nu ẹ̀. Ah, in as much àwọ̀ yìí iná as much to bá ti ní sùúrù ó ní problem bẹ́ẹ̀ tó o bá ti ní sùúrù that's the law hmm? wọ́n ti ṣàlàyé gbogbo ẹ̀fọ́ àbí. bẹ́ẹ̀ ni sá. ó yá reconfirm to me pé o ní sùúrù yẹn. Eh, eh, wọ́n ti ṣàlàyé everything fún mi sá pé mo ń láti ní sùúrù. àmọ́ sórí nínú ilé yìí òfin wà o torí pé ìlú tí ò bá lófin ẹ̀ṣẹ̀ ò ní sí mbẹ̀ ṣé olófin tèmi nù lẹ́yìn ẹni tó bá máa fẹ́ ọmọ mi ó di alẹ́ ọjọ́ ìgbéyàwó kó tó di fúláwà yọ tí èèyàn bá dẹ̀ gbìyànjú láti bíríkì òfin yẹn ah, mi ò kọ́ kí ohun tó lè ṣẹlẹ̀. thank you very much sir uh, mo ti ṣetán mo dẹ̀ ready láti ní sùúrù tí mo ṣe sọ tẹ́lẹ̀ mo dẹ̀ understand gbogbo nǹkan tẹ́ sọ pátápátá. So mo dem promise yín pé èmi náà kì í ṣọmọ burúkú sá. <clears throat> good and um, gentleman uh, báwo lè ń ṣe jẹ́ sí. ah that's my friend uh, ọ̀rẹ́ mi tímọ́tímọ́ nìyẹn sá. oh okay kí lorúkọ tiẹ̀. ọláyẹmí lorúkọ mi sá. ọláyẹmí ṣé bí gbogbo nǹkan tá à ń sọ látàrọ̀ ló gbọ́. báwo lè sọ̀rọ̀ mo burú gan-an ẹni burú dẹ̀ mọ́ ẹni tó máa sọ fún lọ́wọ́. If he breaks my law, my break a life. Eh? Ah. Huh? ẹ ṣe àdúgbò ẹ̀gbọ́n mi sá èmi náà ti You gbogbo nǹkan tẹ́ try possible best mi láti pass on and i'm very sure pé everything will work out. àmì àdúrà tá à ń gbà náà ti ẹ̀ nìyẹn àdúrà tá à ń gbà náà. you're thank you very hmm? much. thank thank thank thank you sir. o dẹ̀ náà ò jẹun. ẹ ẹ wọ́n mi ti bí mo jẹun mo I'm so madly in love with you ọ̀rẹ́ mi tí mo ṣe ń ríra mi mo ń ra mi wípé mi wà ní ìjìká mo ń ra mi pé mo tẹ̀tí dìyàwó àtẹ̀tí ń bí mi ah I can't wait láti jẹ́ ìyàwó ẹ̀ legally yàwó yàwó hmm? ìwọ pẹ̀lú jíbọ́lá yẹn. Ah, bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi. tòótọ́ ló sọ ọ̀rẹ́ mi ṣùgbọ́n bí ti máa rí jíbọ́lá yẹn sìn yóò lè dá wọn. ẹ má jẹ́ ká yí bẹ́ẹ̀ gbọ́ ó lè dá ọkọ best friend ẹ̀ mọ́. yóò lè dá ha tèmi bá mi jẹ́ ìfọkọ mi rìn torí mi ò trust ah. ẹ̀. ọkọ ẹ̀ á mi trust ẹ̀ o ọkọ mi wàá. jíbọ́lá ti fáìn sí gan-an kí ló expect mo ń tọ́jú ẹ̀ ìwọ ah, mo fi kí ẹ̀rìn pa every time ni ṣé wàá tí ò ní fà ní. tí n bá pàdé jíbọ́lá mi ò lè lò kóun ní ṣá. mo ti mo drink ẹ, mo drink ẹ. báwo ló wá ṣe máa mú ìgbọ̀nsẹ̀? Ọ̀rọ̀ kábìmọ̀ yẹn ti sùn mo ti pe tẹ́lẹ̀ lóhùn bọ̀ duro jaye, duro jaye, dé. dúró jayé dúró jayé dúró jayé ẹni tí ń pa mọ́kàn kì í sùn bẹ́ẹ̀ ni kì í tògbìn ẹni tó bá rokú no no no no no machine má ṣe yẹn má ṣe yẹn gbé mi jó lọ ẹ ẹ ẹ ẹ. okoro eh, eh. nǹkan tó bá da bóyá máa ń kúrò nìyẹn. sórí àwọn kìnìún yìí bá ń bẹ̀ ni eh? ẹ bó ṣe wà yìí àwọn tó mọ nǹkan tó máa tó máa fún ẹ ní. O máa jẹ́ kí n strong ó máa jẹ́ kí n lè. ee kí ló ń sọ yìí sórí nǹkan tó mú yìí tó mú àṣemọ́jú kalẹ̀ ni. ṣé ah, ah ah oh my goodness wọlé o mọ ẹ̀rọ eh, eh, manpower ló ń pè é gangan ló jẹ́ kí kò mi dá rúbà eh, because ọmọ tó ń lọ tó wà ń lẹ hmm. nǹkan tá a fi sínú apple fún yẹn tó jẹ sixteen hours ló fi máa sùn. sixteen hours bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ my god. Ah, ah, ṣoré lè tó mú i hmm. a mú ẹ lọ four four hours lẹ́ẹ̀mẹ́rin. mo ṣe kò ní faint ah, four four hours. kò lè faint kò lè faint torí ìlọsíwájú tiẹ̀ nì kọ́lọ́n wá fèmí náà lókun àtagbára tí màá lè fi ṣe dé. ọlọ́run ti fún ẹ ìwọ ni kó o lò ó. okun àtagbára rẹ̀. gbẹlura. four times tó sọ yẹn ló jẹ́ kí n. Eh, eh, sixteen hours ni four four four. bọ̀dé nǹkan tẹ̀mí ń rò tẹ́lẹ̀ ni pé bí o ti gbàgbé <clears throat> ojú mi ń yí bákan bákan. o normal o normal. but but i'm fine. má kàná. ẹ eh, mo fẹ́ kó understand nǹkan kan bóyá o ti gbàgbé ṣé o rántí pé Jaiye nǹkan tó sọ fún mi ni pé àwọn òbí òun sọ pé anybody ò gbọdọ̀ súnmọ́ òun ó jẹ́ kí n understand pé àwọn òbí òun ló máa ń tẹ́ mọ́ òun létí pé tí mo bá tiẹ̀ fẹ́ kí mi àtúnjọ ṣe nǹkan kan pé mo gbọ́dọ̀ ní sórí ìgbà tí mi àtúnjọ bá ṣe wedding ṣé o believe pé ó wà risky ṣùrùpù tí ń rìn lọ́nà parun. kò rí bẹ́ẹ̀ fine mo mọ̀ pé gbogbo nǹkan tó bá sọ fún mi ọ̀nà ló máa ń jẹ́ gbogbo advice tó bá fún mi ló máa ń work but mo kàn try láti ṣàlàyé situation on ground fún ẹ. kí ló ń reverse ní sí náà? then this guy see eh? na mi bi your angel àbí your angel so gbogbo nǹkan tí n bá ń sọ fún ẹ bó ṣe máa dáa fún ẹ ni mo máa bẹ́ẹ̀ tó because tó bá dáa fún ẹ ó máa dáa fún mi. now jẹ̀njà ẹ̀sìn kankan tí wò ó mọ̀. of course ọ̀rẹ́ mi ni ẹ̀nà ń jà mí. èmi mọ eré fọlá mi jù ẹ lọ àbí bẹ́ẹ̀ kọ́ mm. now eré fọlá mi tó ń wọ ẹ eré fọlá mi tẹ̀yìn wò yẹn mm. tẹ̀ ń hẹ́ òyìn oògùn olóṣèlú ó yá túgbélé. ogun what. ní sùúrù tí gbọ́ túgbélé sápò kò délé mi ó yá túgbélé. ọmọ tó wà nílẹ̀ hmm. tó wà nílẹ̀ òun ló lù. yé ah, ah, yé àwa ń ja ẹ̀tàn ibi tẹ́mi ti wá pè ní ọ̀nà ọ̀la irú ọmọ àti ah! ṣeré bọ́mọ yẹn ṣìṣe jẹ́ virgin yẹn eh. òun ló ń jẹ́ sọ́ọ̀sì owó fún bàbá ẹ̀ yé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ so òun gbogbo lock everybody ń kú lọ ni hmm. now bó ṣe wọn yẹn tí wọ́n bá ti enter to já to dis virgin gbogbo èyí tó yẹ kó ló máa kó fún bàbá e ẹ ìwé tì ẹ. gbá lè ní oníjọ́ rẹ̀ ọ̀lù bàbá ṣòtìrí reason. Olas, are you for real? I am for for sure. omi ìpè tí mo bá ti ẹ́ńtà ọmọ yẹn gbogbo àwọn owó tó ń gbogbo àwọn owó tó ń fi lọ́ọ̀kì kọ lọ fún bàbá ẹ̀ ọ̀dọ̀ tèmi lówó yẹn mo máa ẹ́ńtà wa. kí ló ń sọ owó ti di tiẹ̀. lónìí rẹpẹtẹ. lónìí rẹpẹtẹ. kí ni mo máa ń dúró de. sáyé lọ́mú kan lọ́mú kan lọ mú kan lọ mú kan lọ mú kan Wa. mú four hours kan wá fún mi kí n kọ́ rẹ̀ náà àyíwọlé lọ mú four hours kan wá gba four hours kan wá jẹ́ máa jẹ́ kí jẹ́ kí jẹ́ kí máa gbọ́n ringing tone tí tí tí tó lè tó lè tó lè mórí èèyàn dàrú. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ gbé mi kúrò ẹjọ ẹjọ ẹjọ ẹjọ. ok no problem ẹ lọ wọlé. ẹ ṣe kò ní sá. ẹ ṣe ẹ ṣe o ẹ ṣe sá. a ṣe rí nìyẹn so o máa take things easy ni o ti gbọ́. ẹ wò ẹ ṣe gan ni sir. Ah, kò tọpẹ. ṣẹ́rí kan tó ṣẹlẹ̀ ó jẹ́ kí n mọ irú èèyàn tí àwọn èèyàn jẹ́ in fact mo ti mọ irú èèyàn tí máa trust àti èèyàn tí máa súnmọ́ ah, ẹ ṣe gan ni sir. Ah, kò sí problem kò tọpẹ. uncle. yes. ẹ tẹ béèrè fún nọ́mbà mi. i don't think it's necessary so èmi ò kí n ṣe orin kí n lóṣù tì so i just believe. ẹ wò èmi tẹ ṣe rẹ fún mi ò ní yálà ìwọ so máa gba nọ́mbà yìí sódà máa lè pè yín lọ́la bá wọn ẹ ṣe àná o bí ẹ fún mi sọ ẹ fún mi nọ́mbà yìí. zero eight zero three four four nine eight eight seven six. ẹ ṣe gan ni sáà kẹtẹkì. bá ti jẹun tán ẹ pè mí kí n wá kábọ̀ o. wánú àbẹ̀kẹ́ wánú wánú kí ló dé tó jẹ́ pé ẹ sì máa gbóúnjẹ fún yẹn bí oúnjẹ ọ̀pọ̀ báyìí sílẹ̀ gan irú ọ̀bọ̀ gan káwá sọ pé ọmọ èèyàn ẹ wo ń tọ́ ọ̀bù fún mi ò rí bó ṣe rí. bàbá àkọ́kọ́ ẹ mọ̀ pé ilé alákọ̀wé níbí ìgbà tẹ̀dẹ̀ máa wọlé wọ́n sọ fún yín pé kò sí àyè àjẹfẹ̀yàtàjẹ kì so bá a ṣe ń jẹ́ níbí nìyẹn ẹ gbọ́dọ̀ ẹ̀ ń dí ọ̀nà. àjẹsùn lọ́wà àbí bẹ́ẹ̀ kọ́ kò sájẹfẹ̀yà àjẹsùn lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́. wo èmi náà fún bọ́ sí i ọyọ ẹ máa bá wọn bóòlù díẹ̀díẹ̀ sọ gbọ ọtàn. ó dà mo ti gbọ́. kí n má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ẹ rí aago tí jayé ọlá wọlé lánàá. yàyé ah, <laughs> tó jẹ́ pé gbogbo òlu ti sùn kó tó dé tó ń gbálẹ̀kùn gbà gbò gbà gbà gbà mo bá ní a wúkú dàtí wúkú dàtí lọ́ba lóhun ni tó ń bá sílẹ̀ kó fún un mo tẹ̀ rò pé bàbá rẹ̀ ń sọ̀rọ̀ sí ni ọmọ tó ń bẹ̀ mọ̀ ni. bàbá ò nà kẹ mo wà ní kíchìn lánàá tí mò ń ṣe tíì fún màdámù nígbà tí ọmọ ìbú sí ẹkún tó bẹ̀rẹ̀ sí ní fi omi ṣògbérí ojú báyìí ẹ̀bẹ̀ ni bàbá ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ibẹ̀ àníkáwa náà rí ibi iresu ẹrù káwa. wo omi ń kọ́ o. ó dààmú bọ̀ bàbá yín gbé wá. lẹ́ o wọlé wọlé wọlé. Yes ma, ẹ ká sọ ma ìdí à. Ẹ jókòó jókòó. Pẹ̀lẹ́ ìyá mi òkú rẹ̀. Ṣé kò ṣe kíní jù kó tó wa bí? Pẹ̀lẹ́ ìyá mi. Ah, ẹ jọ Mr. Wálé ni mo bèrè mà. Àwálé ah, ó jáde àwọn wà tó dé jókòó ó ti sọ fún mi pé ó ń bọ̀ pẹ̀lẹ́ ìyá mi. Ah, inú mi dùn ó ṣé mo dúpẹ́ sórí ilé tó ń wo ilé ọlá ni ilé ọlá ni tó máa fi ẹ́ lọ́kàn balẹ̀ sórí ẹ bá tó sọ fún mi báyìí. ẹ mọ́mí bóyá ẹ understand. mo lù ú mo ti wọn tó fẹ́ sọ wo o ti ṣe gbogbo àlàyé fún mi kò ní ìdìbò tó ṣe ń bá mi sọ kankan kan mọ́. <laughs> ẹ mọ̀ kó ṣẹlẹ̀ mọ́mí Mr. Wálé lálẹ́. no ohun tó máa kọ́kọ́ àkọ́kọ́ náà tó kọ́kọ́ máa bá mi yọ kúrò nú ọ̀rọ̀ ẹ̀ ìyẹn ni mr kíni kíni ìtumọ̀ mr wálé ló ń jẹ́ má dẹ̀ torí pé bóyá ó dàgbà onílé lárúkọ lámọ̀ tọkọtìyàwó gbọ́dọ̀ lárúkọ mọ́ra wọn lórí rárá nísìnyí àdúrà mi sí ẹni wípé kó o finú ṣoyún nínú ilé mi kó fẹ̀yìn gbọ́mọ̀pọ̀ wàá bá nínú ilé mi ọmọ owó ẹrẹ ń di aláàjì ó ti sọ mí dolóríire ní agbára ọlọ́run ọkùnrin abalẹ̀ nínú ilé yìí wà á jẹun wà á mú mi wà á dùn kéèmù sílẹ̀ má ṣe bẹ́ẹ̀ ọkọ mi má ṣe bẹ́ẹ̀ má wo lẹ́sẹ̀kẹsẹ̀ tó dáṣẹ̀ wọnú ilé tó ti kó wọnú ayé mi láyọ̀ ti dénú ayé mi ọmọ ayọ̀ ọ̀dẹ̀ ni ẹ́ ò ní rí bàjẹ́ mo mọ̀ pé ní agbára ọlọ́run Hmm, tó bá yá àdúrà lọ́wọ́ bí ẹ̀ máa máa ṣe fún ah, mi hmm. kò pọ̀ kò sí wàhálà pé báàgì ẹ̀ lẹ̀ kò sí tó bá dé bí ṣe kí ẹ jẹ ṣoṣoṣo lórí wà lọ jẹ kí ló máa jẹ. ìwọ lọ́rùn kí ni mo fẹ́ ṣe báyìí ats kánbọ̀dọ̀ ọ̀ọ́nì ìfà jíbọ́lá ló ti ṣe bó ṣe lóun máa ṣe ládùúrú tí mo ṣe fìfẹ́ ràn tó ó kúkú padà dà mí náà ni ìyá wálé ló wà lé mi lọ́rùn báyìí tí wọ́n ní dandan àfi tí n bá fẹ́ mọ òun àmọ́ wálé dàgbà báwo mo ṣe fẹ́ kó o. <sighs> Oh my God. I'm confused. My dear, We are working on ni any form of evil. my dear gbogbo ètùtù táwa ti ń gbé látijọ́ kí ló wà fún. gbogbo ẹ̀ náà náà àdúrà náà náà fi gbogbo ẹ̀ ṣe ọlọ́run tó ti bá agbèdé àkókò yìí àwọn náà ló máa bá agbèdé lẹ̀. honestly ó ti ń sú mi ok mo ti ń rò kankan ok ká fi lè jẹ́ kí gbogbo ohun tó ń rùn lẹ̀ kó tán kí ló dé tá a ṣe matchmaker ọmọ ọ̀rẹ́ mi adéníyì ọmọ yẹn kàwé ó ṣe ta amẹ́ríkà dé ni is okay kí ló dé tí n bá pàdé ní ìsọ ọwọ́ kan ni o so kákú jẹ́ kán fẹ́ra wọn tán bá fẹ́ra wọn gbogbo tó ń rùn lẹ́yìn àtán my dear mi ò ní parọ́ tán ẹ̀ ó ti ń sú mi o. sweetheart ó ní jẹ́ kó sún ẹ̀ ní ẹ̀ ní jẹ́ kó sún mi ní èyí tẹ̀dẹ̀ sọ lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ yìnyẹn hmm ó nice but ṣe é gbàgbé wípé ó ń kú ní pé gbogbo nǹkan tó bá ti fẹ́ òun ni ká máa fẹ́ pé ká má jẹ́ kí ó ṣe nǹkan tí ò wá látọkàn ẹ̀. Hmm. òótọ́ ló sọ tí wọ́n ní ẹni tó bá ti ọkàn ara èèyàn ní ká jẹ́ kó fẹ́. yes. ah ok èmi kàn ń ro gẹ́gẹ́ bí òbí ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láyé òde òní as an adult 24 going to 25 ó keep her safe anything can. ọlọ́run ní jẹ́ ìṣẹ̀dá mi kọ̀ orí mi kọ̀ lórúkọ jésù ibi tá a bá dé ọlọ́run jẹ́ ká ní àyọrísí rere ẹ ní jẹ́ kó sun yín ni ìgbà tẹ́yìn bá ń sọ̀rọ̀ báyìí kí ni kémi sọ àtẹnimẹ́ ni ò tátà ló má nù nà. wọ́n tó bá yàn wá. Ah, Jayé eh, Jayé eh, Jayé Jayé Jayé Jayé Jayé Jayé Jayé Jayé ah Jayé ah, Jayé ah ó tèmi bá mi yéé. Kí ló dé? Ah, Jayé jí orí mi o. Yéé kí ló ṣe ìwé lè jẹ jayé jayé yá mo bá wò. yèké mọ̀ náà ń máa ayé o mo fẹ́ o mo fẹ́ o mo fẹ́ o tani máa jẹ. omijé ló gbojú tó gbojú jẹ́ yìí ẹkún eléjì sìré kò dá bọ̀rọ̀bọ̀rọ̀ á sàǹgbá yìí ọmọ gbọ́dọ̀ fọ́ tó bá kọ̀ lógì àáfọ̀ ní kọ̀rọ̀ ni. hello hello wúrà ọlá wúrà ọlá ń bọ̀ lọ́wà ẹ̀ ń ṣe kínú ìrìn àjò ẹ̀ ń lọ ìrìn àjò ẹ Jaiye Ọláńkọ́ ń bẹ ìwọ ń lọ Dubai tó tó bá pẹ́ kọ́ tó padà bẹ́ẹ̀ Dubai kọ́ nígbà tó bá lọ Dubai tó tún lọ adóbáyé ró padà nǹkan ti ṣẹlẹ̀ o dùgbẹ̀dùgbẹ̀ tí mo ti ń wò tí ń fi lókè bọ́ bá já pẹ́rẹ́ tó bá já n ò mọ tó lè ṣẹlẹ̀ o kọ́ padà wá ní ìsinsìnyí kíá. Ah. Ah. hello hello gbà bíjá bíjá bíjá bíjá bíjá bíjá o mo ti ṣe wá sí ọ̀rọ̀ yìí sí o ṣonṣo ń dájọ́ ọjọ́ àgàdá ń dájọ́ ọjà béèyàn bá pọn ọmọ wọdù tí ọba sì fúnjà èṣù lè ṣe kí ni mo lè ṣe o bẹ́rù bá kọlẹ̀ tó kọ òkè ó níbi kan àgbéká. ṣé bí ọmọ mi ṣe máa ń jáde lé tí ò kì í wọlé on time nítorí pé mi ò kì í tètè wọlé ṣé bó ṣe máa ń ṣẹlẹ̀ ní tẹ̀lé sọ fún mi. ah my dear mi ò believe pé wọ́n ló fẹ́ báyé mi jẹ́ ìwọ ló fẹ́ báyé mi jẹ́ báyìí o. ah dali o oh, trust me ni ọkùn ah, pẹ́ báyìí. Ah! ah ó yá bá mi pè bá mi tún pè ṣé bó ṣe ń pè ṣé kò lọ ni. pé ìbùnẹ̀ wá sí ìtàn fún ó switch off ah, mo trust ẹ bẹ mi ò trust ẹ lórí because ti ọmọ bá wà lákàtà ẹ tó mọ̀ pé mi wá jíjẹ mímu lọ ó yẹ kó o lè jẹ́ kí n máa bọ̀ nǹkan tó bá ń ṣẹlẹ̀ ah. kọ́ mọ́ máa wọlé ní time ìlú wọ́n time. this stupid gate man tí mo ní kọ́ pé wá dà gate man wèrè tí mo ní kọ́ pé wá dà ṣe kò tún sílẹ̀ nu gate ni ṣé yes sir what's wrong with you no problem sir. ṣé bọ́mọ mi ṣe máa ń jáde ni tí ẹ jẹ́ kí n mọ kankan àbí bó ṣe máa ń wọlé lóru lóru nìyí tí kankan bá ṣe ọmọ mi look here mo fẹ́ promise ẹ ní kankan tó o bá padà dé ẹnu gate ẹ àdúrà ni kó máa lọ bá kí ọmọ mi padà wọlé láyọ̀ àtàlàáfíà girls tó bá wọlé tí ò bá tẹ́ mi lọ́rùn ní wíwọlé ẹ̀ tàbí mi ò rí I will not only sack you I'm going to kill you. ẹ ikú ọ ẹgbẹ́ mi ó ikú ọ. ayé mi o ṣọ́ta ọ̀dọ̀ mi báyìí. no no no no no no pick your phone go continue that na trial continue that na trial mi ò ní gbà o mi ò ní gbà o. aago mélòó ni ọmọ yìí jáde lọ́jọ́. lọ́dọ̀ àkùnrin ìgbà tí ó jáde ọkàn síbi ìgbà tí èèyàn ń ṣeré jáde ó dẹ̀ ṣe lọ́nu tí mo fi rí mọ́. ṣé o ti máa rin ọdún yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àbí báwo ni ẹ ṣe lérò. rárá o jẹ́yọ́ náà kì í ṣe onírèkùnrin ọmọ. ẹ eh, madam ta lẹ́yìn wàá rò pólísì lórúkọ bẹ́ẹ̀ jíbọ́lá ni òní máa ń wá kan lẹ̀kún wà ní gbogbo ìgbà kó ń pèrè dúró jayé ọ̀gbẹ́ni náà ní kànáńgó kan báyìí tí ó fi kànáńgó sínú báyìí. jíbọ́lá lè ní fura sí ẹyìn. lè fura sí. bẹ́ẹ̀ni. jíbọ́lá mo ti ń bí ẹ lọ́wọ́ ẹ látàárọ̀ wò kọ̀wọ́ jẹ́wọ́ kí lóye tó fi pa jayé ẹ́ I'm asking you for the last time kí lóye tó fi pa jayé. ẹ sọ̀rọ̀ ṣeré for the last time tẹ̀bìrì lọ́mì ẹ̀ ló máa kí n jẹ́wọ́ nǹkan tó tó ṣẹlẹ̀ gangan fún yín sá. ẹ sá ọlọ́run lẹ́lẹ́rìí mi mi kàn ní mo pàjá yìí. ọlọ́run. èèyàn tí mo yé ti gan tí mi láìkí rárá mi ò lè pa mi lè dẹ́dí ẹ̀ padà ibi tí mo máa pa yàn. kọ́lọ́ máa kọ́ jẹ́ kí orí èèyàn tako yan ni kọ́lọ́ máa kí ọ̀rọ̀ inú èèyàn kọ́ ló against èèyàn. look at you please look at you wọ́n ti gbìyànjú ṣẹ́ni kó kàn sọ nǹkan tó ṣẹlẹ̀ gan tó fi pa fèmí kí nìdẹ́nà kan àárín ìgbìlẹ̀ kó dẹ̀ máa ìsàṣẹ rí ẹ jẹ́ kí n sọ nǹkan tó ṣẹlẹ̀ gangan fún yín ah, mo sì rántí date lọ́jọ́ yẹn February thirteen mm-hmm. lóòótọ́ ni mo fẹ́ make attempt pé láti bá ní nǹkan papọ̀ dandan ṣùgbọ́n pàtí máa dénú ilé ọ̀tọ̀ ní nǹkan tó ṣẹlẹ̀. Saira so so so so ọmọ um, ẹ um, pretend ni ọmọ ẹ pretend ni ṣá ah tí mo dẹ̀ ti mọ oríṣiríṣi tí máa rí ọmọ dúró jáde yìí mo máa pa ni I swear to God dúró jáde tí mo bá padà rí ẹ mo máa pa ẹ ni I will kill you. kí ló ṣẹlẹ̀ náà. ọyẹ mi mi mi ìrìn kankan mọ nulẹ. kí ló ṣẹlẹ̀ náà. jọ ṣé kìí ṣe kó wà gán bíi tray mi ṣé kó wà sọmọ yìí lábẹ́ kó kó kó. kò sínú ilé mọ́ kò sẹ́ni bọ̀dì lórí bẹ́ẹ̀dì. rúùmù ni bedroom. wọ́n dẹ̀ sọ mi rẹ̀ pé rúùmù ni mo. bedroom mi of course she is not there. ah ọkọ. ara mi ti ń le o ara mi ti ń le. ó ní. Fẹ́mi ti nílé o ti dá wàhálà lẹ́tì máa yé mi she's not there kò sí mbẹ̀ rárá tọ̀. Ẹ ṣé kìí ṣe pé oníkó lọ dáná kitchen ẹ. Ìrún bí kòkó. Bọ̀ sixteen hours ló sọ yìí náà kò tẹ̀ tó one hour. Kò dà. As a matter of fact kò tí tó thirty minutes. Àbí òfìsì ni. Mo fi sí ọ̀kan sójú mi ló jẹ́ ojú mi ló ṣe bẹ̀rẹ̀ sí ní sùn náà. Ah ojú mi ló bẹ̀rẹ̀ sí ní sọ mi ìrí mọ́nu lé. Ìgbà tó wà bánulẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni. O wá lérí pé o máa pa. Wá lọ gbẹ̀yìn. O dẹ̀ kí ló ṣe fún ẹ tó fi pa gangan. rárá sa rárá sa ṣẹ́ni gbogbo lérí tí mo lérí yẹn ọ̀rọ̀ ọtí ni ọtí ti wà lára mi tẹ́ni ọba aráàlá yìí tí mo sọ fún mi mo ti mọ tí yóò gan ni ọtí tó wà lára mi ló fà kó ṣe pé báyà pé mo ní mo mí nẹni. mo mọ̀ dáadáa ó fẹ́ jẹ́wọ́ àbí. sori ti bá fi ìbọn ìfọ́ kókó ṣe ẹ̀rà ìkórè ẹ̀ máa gbé àbí. ẹ má yí mi lóye ẹ yẹ kí n jẹ́wọ́ ẹ jẹ́ jẹ́wọ́ ẹ fún mi last time last time last time ẹ jọ ẹ jọ ẹ jọ mo ti fẹ́ jọ mo ti fẹ́ jọ mo ti fẹ́ jọ. pípé bí èèyàn ṣe ń kú nìyẹn travelling tí mo lọ yẹn ni ó ní mo ṣe ń dé ni mo ṣe dé náà báyìí náà sọ fún mi mo ní kí n wá sọ́dọ̀ yín ẹ pẹ̀lẹ́ mà. Jayé Ọlámi ọjọ́ ọ̀rẹ́ ẹ̀ dà, ọ̀rẹ́ ẹ̀ dà, Jíbọ́ládé kọ́ mi lẹ́yìn ọkọ̀. ò fẹ́ jíbọ́lá mọ̀. mo mọ mo mọ mo gbà tó tún parí ìjà wọn mo mọ ìgbà kan tó fi gbòòwò fẹ́ mọ̀ mo mọ jíbọ́lá ni kódà ó wà ní ó wà lágọ̀ọ́ ọlọ́pàá báyìí wọ́n ń tọ́jú ẹ̀ mo wọ́n pé ìgbà tó bá tọ́jú ẹ̀ títí títí ó bá tẹ̀mí wọ́n fẹ́ bọ́lá rẹ̀ á jẹ́wọ́. ọ̀rẹ́ mi ti fi jíbọ́lá sílẹ̀ tipẹ́tipẹ́ wálé ló ń fẹ́ ń sìn ṣiṣẹ́ yóò dẹ̀ gbàgbé mi mo dẹ̀ kọ́ nọ́mbà ẹ̀ títí títí kò lọ. má bínú ọ̀rẹ́ mi ṣe bọ́ wèrè tí mo fi sí ṣọ́ọ̀bù yẹn ni mi ò mọ bó ṣe ṣe tán jí fóònù mi lọ́mọ lọ́wọ́ mi ò mọ bóyá àwọn boyfriend òṣì tó ń kó káàkiri ni má bínú má bínú ọ̀rẹ́ mi eh, má bínú. lẹ́yìn ìgbà yẹn travel. ẹ àwọn tajima lélẹ̀ o jọ kí ló bá mi láti Dubai tó mi ìfẹ́ gbọ́ history. wọ́n máa wọ́n máa wọ̀rẹ̀ gbogbo nǹkan tó bá fẹ́ máa fún ọ ìwọ ṣáà sí ṣọ́ọ̀bù anything to bá fẹ́ máa fún un. máa wá sí ṣọ́ọ̀bù yìí. Ah, báwo ni. Ah, ọ̀rẹ́ mi ò ṣe solo láyé ìwọ̀n gbọ́ ní ọ̀run anyway ọkọ mi i'm so sorry about that meet my best friend Adenike bestie me for that matter bẹ̀rù gbàgbé mi meet ọkọ mi Adéwálé ṣé wàá pa. kò tọ́jú ọ̀rẹ́ mi. <laughs> Ah, tí gbogbo ẹ kún sókè yìí ọmọ <laughs> ẹ ṣe gan kú ẹ take care. Ah, ọ̀rẹ́ mo ti rí sẹ́ gist wà màá wá rí ẹ ah, létà pa. ṣé yóò jẹ́ wálé. wálé ló tún fẹ́ ń sìn. good afternoon here hello good afternoon o. ẹ ká sọ ma. ẹ ká sọ bàbá mi. ẹ rà mọ. ẹ rà mọ. Uh, irọ́ o òun kọ́ o ọmọ nǹkan kan o. Mr. Eh? Wálé la béèrè ọmọ yín. kò kò sí Mr. Wálé sínú ilé. Mama, mama, abẹ́tà fẹ́ kọ̀pé tó bá wà ní kẹ́ẹ̀pù jáde fún wa. màmá sàn pàgbà àgbà ni tí n bá lọ ṣẹ́ẹ̀kì ni n bá lọ rí Mr. Wálé mi ní tẹ̀kẹ̀ sí pẹ̀lú yín o. ẹ lè rí. ọ́fíìsà kò sí kò sí nílé sẹ́. màmá tí n bá tó bá lọ rí mi ní tẹ̀kẹ̀ sí pẹ̀lú yín o. ẹ̀rọra náà kí ló ṣẹlẹ̀ gbọ́ kí ló ṣẹlẹ̀ arákùnrin kí ló ṣẹlẹ̀. you are under arrest. kí ni mo ṣe kí lè ṣe mí gan-an. Ẹ̀jẹ̀ mú bá. Kí ló ń ṣẹlẹ̀ ẹ̀rọra? Mo fẹ́ mú police station ẹ bá ní anything láti sọ rábà wa ní alágolo police station. ẹjọ ọkọ nọ́mbà de tu. abúlé picture mo miss yéé mo ṣe fún ẹ lọ́jọ́ bẹ́ẹ̀ dẹ̀ ọ̀rẹ́ mi. wálé wálé pictures bẹ́ẹ̀ dẹ̀ ah wo bó ṣe nice. wò wò wò náà. mo sexy, sẹ́ẹ̀sì ẹ ah kí ló ṣe wálé. wọ́n wo náà nǹkan nǹkan nǹkan nǹkan aṣọ tí mo wọ̀ mo ṣe sexy. <laughs> omi ìsìlọ́jọ́ yìí. ó jẹ́ ní last time kan tó béèrè ẹ̀ mú ní àkílódé kí ló tó ń béèrè wálé kí ló dé kí ló ṣẹlẹ̀. ah baby oh my god ah ah. Cherima Naizo. Wow, I love it. Ah. Hm, ah, ah ah. I love it. <laughs> oh my god. Joe, Joe, Joe. jàyé jàyé jọ jàyé jọ jàyé. You will rape me. <laughs> Ìwọ tí mo trust tí mo rí pa gbàlagbà <laughs> ní ìwà understand mi. Been using mo ti keep for the past twenty five years. <laughs> Ah! wálé kò ṣẹjú ẹ kò ṣẹjú ẹ rárá wálé tí kò bá ṣẹjú ọmọ mi ẹ mi ò lọ́bẹ̀ rárá bó ti wọ̀ ọmọ mọ́ mi sí ẹ ló jẹ́ kí n lọ́bẹ̀ mo sí ẹ ló jẹ́ kí n kàn sí dá wálé fún mi wálé. wálé wálé. Jaiye ah, Jaiye. Eh, Jayé Jayé Jayé Jayé Jayé Jayé Jayé Jayé ah Jayé Jayé ah ó tèmi bá mi yéé. Kí ló dé? Ah, Jayé jí ah, orí mi o. Yé! Ah, kí ló ṣe? Ẹ̀rí. Èwo lè jẹ? Jayé Jayé yá yá. Mo bá wù. Yèké mọ̀ náà ń máa mi ayé mo fẹ́ o mo o mo o tani ma fẹ́. mo sọ fún ẹ pé mo máa yẹ bọ ẹ kó gbogbo má ṣe gbogbo ara ẹ ní ìsìn rẹ ẹ mo ti fẹ́ ẹ máa yẹ bàjẹ́ kí òun sọ fún mi nǹkan tó fà gangan tó fi pàjá yé ìmọ̀ àdéhùn àwọn yòókù mi pé ọkọ ọmọ yìí ọ̀dà pọ̀ ọmọ yìí lómìnir bí ẹ̀fẹ̀ jẹ́ ká lè ṣe kó máa lọ kí wàá dẹ̀ máa lọ́ tiẹ̀ wọ́n ti wàá kọ̀ ò jẹ́wọ́ wọ́n yẹ kó gba ẹ sí báyìí. ọ̀gá ẹ ṣe mi dédé ọmọ yẹn mi ò mọ̀ pa tó ṣe kú. ta ló wá pa. mo ṣàmọ̀ pé mo nífẹ̀ẹ́ ǹjẹ́ bá lọ ló fi pa mi ò mọ̀ pé ó máa dákẹ́ bẹ́ẹ̀. ẹ ẹ kó tó fẹ́ gbọ́rọ̀ rẹ̀ yẹn ìwọ ló pa á sìn ó lè lọ jù síbẹ̀ ó ti tán. èmi kò mú un. will you keep short. sọ ma bọ́dọ̀ kẹlẹ́ sìn mo sọ fún ẹ lẹ́kùn nílé máa assist ẹ at first now friends ni kò tell her to get competent lawyer. ah yes because by monday morning cost láti máa gbà. ah ọ̀gá ẹ̀rọ mi lówó. sọ̀rọ̀ tí n bá fún ẹ̀ wájú. ọ̀gá ẹ̀rọ mi lówó. sórí lọ́ọ̀yà yẹn adájọ́ yẹn tó bá wù ẹ́ sí láàánú wọ́n máa fún ẹ ní ẹ̀wọ̀n gbére. Ah, ọ̀gá ẹ̀wọ̀n ah. kú náà máa dá fún ẹ ọjọ́ ìwọ̀n ah, máa dá fún ẹ. ọ̀gá ẹjọ́ ló lọ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ lọ́wọ́. wípé má fi máa fọ orí ẹ kó máa pa ẹ ṣe ẹmí ò sì ẹjọ́ ẹjọ́ rárá ni. ẹjọ́ ẹràn mi lọ́wọ́ ẹràn mi lọ́wọ́ ẹràn mi lọ́wọ́ ọ̀gá ẹràn mi lọ́wọ́ ọ̀gá ẹ fi máa fọ orí ẹ. ta ló wà bẹ́ẹ̀ ọlọ́run ń jẹ́ mi ní ìtálẹ́ ẹ máa wọlé ẹ ra màmá ẹ pẹ̀lẹ́ mọ̀ ẹ lẹ́. ẹ jẹ́ mọ́ bí lọ́mọ tálẹ̀ bèrè. ẹ ṣí fún ẹni ṣí fún ẹni fọlá mi mú. ẹni fọlá bàbá lè bèrè ah, ẹ pẹ̀lẹ́ mọ̀ ẹ kú ọ̀rọ̀ èèyàn ọmọ kékeré ni bá a ṣe rí inú ah. Ah, ẹ pẹ̀lẹ́ mọ̀ ẹ máa bọ̀ ṣé wọ́n sá mọ̀ pé ẹ ń bọ̀ sá ẹ máa bọ̀ máa bọ̀ ẹ pẹ̀lẹ́ mà. o. àkúrẹ́ ọmọdé. ẹ jókòó ní ìlú kí n lọ bí sí ẹ ẹ sì jókòó náà Mama. Ẹ. Eh? Wọ́n ní Ah, o ṣeun bàbá O ṣeun. O ṣeun. Ẹlẹ́ ẹ kú ọ̀rọ̀ èèyàn ọlọ́run ó forí jẹ ọmọ ike ni. tó bá jẹ́ pé mo mọ̀ pé yìí honestly mi ò ní jẹ́ kẹ́ wọlé kí lẹ fẹ́ rí mi fún. ẹ wo ẹ wo ẹ wo ẹ má kúnlẹ̀ o ẹ dìde kẹ́ sọ nǹkan tẹ́ bá bá wa kẹ́ ẹ dìde màmá à ṣẹ́gun lẹ́yìn ṣe wà ni. mo ń gbọ́ yín. ṣé èmi bàbá mi. nígbà tí wọ́n ní ẹ̀wọ̀n mo ti gbé ẹjọ́ sí iwájú mo wá ní kí wá sọ́dọ̀ yìí ṣé máa wo ṣé wàá rí ọmọ yẹn òun ni mo fi ṣàyọ̀ ọkàn mi òun ni ìdùnnú mi pé màá fi ṣẹ́ni kejì òun la máa wo ṣoṣo tí a máa wá pa iṣẹ́ ìṣù ni ẹjọ́ nítorí ìtọ́lọ́ kéde máa wo ọmọ yẹn nìkan ṣoṣo ọmọ yẹn nìkan ló wà lọ́wọ́ mi ojúkà ìpàgùn kiri mi lẹ́nu mi tó. ẹ ẹ ẹ ẹ farabalẹ̀ dáadáa kí ẹ mọ bọ́ wọn tèmi náà ṣe jẹ́. ọkú ẹ̀fẹ̀ mi ò dúró jayé fún mi ọkú. dúró dúró wojú mi náà dúró dúró àwọn dá kí ló ṣe kí ló ṣe fún. kó tó ṣẹlẹ̀ ni pé owó ti múra tó wá ń gúnpa mo ní kó lọ skul ó wá ń gúnpa mo kàn fọwọ́ tì lórí ni. lè lo lè. ọgbà ní orí. ọgbà ní orí. ọgbà ní o. dúró dúró. ẹ mú mara ẹ mú mara ẹ mú kankan ò ṣe. dúró dayé o dúró dayé o asa kinire asa kinire asa kinire asa mọmọ kímọ asa mọmọ kímọ asa mọmọ kímọ oya tajiri tajiri kojú oya mo ní kó bá òru wa yóò dá yé ẹ má pariwo o lè wù sẹ gbọ́. ibo lè tún lọ dúró dúró dáadáa díẹ̀ ní. mo mọ ògùn tí yín ìsàmùmọ́ra yóò dá yé o. olúbogi gantirara ti wá bí omi ọkùnrin gantirara ti wá tolúfà lẹ́yìn bẹ́ẹ̀ ló ní bá fẹ́ gùn nígbà tó kún sọ fún òun láṣẹ lẹ́nu yìí fáwọn ẹran kí n láṣẹ ó yà sáré padà wá. Ah, ah, dúró jáde mo ní kò dúró mẹ dúró mo ní kò dúró mẹ ó mo jí ogún mo rogún ewé mo jí lọ́gbọ̀n mo rọgbọ̀n oògùn tàjùbọ̀ mo jí gàtà mo rìn gàtà mo rìn gàtàgàtà wọ́n gbọ́ lẹ́ta òkò níbi tí wọ́n ti ń fojú mẹ́ta ríran tí kan ò gbọ́dọ̀ fọ́ ó yẹ mo padà bọ̀. mo jí gàtà mo rìn gàtà mo rìn gàtàgàtà wọ́n gbọ́ lẹ́ta òkò wọ́n ìrìn fọlámi ìrìn fọlámi wúrà ọ̀la wúrà ọ̀la sẹ́yìn méjèèjì mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí inú yín kẹ́ ẹ gbọ́ mi lónìí a kọ́kọ́ dúpẹ́ pélédùn àti ẹ̀dá ẹ̀mí ọmọ òun padà fún wa sẹ́yìn ọmọ tẹ́ ń tá à ń pè ní dóyà yé yìí ẹlẹ́gbẹ́ ọmọ ni o. ẹ̀gbọ́n tí wọ́n sọ fún yín kì í wá sí ẹlẹ́gbẹ́ lásán. àwọn ẹlẹ́gbẹ́ tó ṣe wípé wọ́n mọ̀ ń dá májẹ̀mú ni oní májẹ̀mú ni. májẹ̀mú tó sì dá náà ni wípé títí tóun ó fi padà sáàrin wọn òun ò ní wọlé ọkọ why will she do that after waiting for a very long period of time baba kí ló dé. why why àní tí sọ̀rọ̀ why lónìí àá sọ bó bá yá sórí ní tèmi fẹ́ kó o mọ̀ rí ẹ̀yin méjèèjì sẹ́ẹ̀rí bọ́mọ ń tiwa bá a bá mójútó ó léwu lọ́pọ̀lọpọ̀ ẹ rí wípé ìkòkò kan tẹ́lẹ́gbára yín sì sì dórínú ifá sọ wípé ẹ lè bímọ méjì jọmọ yìí nìkan lọ sọ wá yẹ kí kòkò náà fọ́ dànù ìkòkò náà gbọ́dọ̀ fọ́ ọ̀kan bíi tá a nu o erin fọlámi wọ gangan mo ní bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bíi olórí ilé sórí ọmọ tó ń wò yìí á wà lọ rè wá ògòdò ọrùn ọ̀gẹ̀dẹ̀ láàfin so ẹ̀mí rẹ̀ ró ògòdò kí ni mo pè ògòdò ọrùn ọ̀gẹ̀dẹ̀ ńlá fi so ẹ̀mí rẹ̀ bàbá wa sọ̀rọ̀ tán sórí wọ wúràọlá ó máa wá wábí lóṣùpá mẹ́ta mẹ́ta oṣù mẹ́ta mẹ́ta ẹ máa wá ṣe àwọn ètùtù kan ní tí a mọ̀ fira ra ẹ̀mí rẹ̀ padà a mọ̀ rèé a mọ̀ rèé títí títí títí tí ọmọ dàgbà èyí ń kọjá lọ ó wá tún ku ètùtù olóṣù mẹ́fà ẹ̀yin méjèèjì Erinfọlámi àti ìyàwó rẹ̀ ńlẹ́jọ́ mọ́ wá tẹ́ máa wá ṣe èyí ní sẹ́ni gbàtà bá ti ń ṣètùtù díẹ̀díẹ̀ yóò mọ̀ dàgbà yóò mọ̀ dàgbà yóò mọ̀ dàgbà abẹ lókè mi lẹ́yìn ọ̀run. tẹsí mọ bí tá à ń lọ báyìí. sẹ́rí ńgbà tá a bá wá ń ṣe báwọn ẹ máa wá sọ ẹ mọ̀ sọ ẹ mọ̀ sọ títí títí títí nítorí títí ó fi wọlé ọkọ ọkùnrin kan gbọdọ̀ bá láṣepọ̀ tọkùnrin kan bá bá láṣepọ̀ kó tó wọlé ọkọ ah, nǹkan mi ò tún ṣẹlẹ̀ sẹ́rí ńgbà tẹ́ bá wá ń ṣètùtù títí títí tí ó fi dàgbà tí ó bá wọlé ọkọ ń bò bá wọlé ọkọ báyìí sẹ́rí àṣepọ̀ alákọ̀ọ́kọ́ tóun àtọkọ rẹ̀ ó bá ṣe pa báyìí nǹkan ìbálẹ̀ rẹ̀ ẹ̀ wà mú ẹ̀jẹ̀ ń wá a wá fi bọ òòṣà olúmọkò tá a bá ti lè bọ tá a ti ṣe yún ẹ̀yin ilẹ̀ padà jèrè rẹ̀ yóò bá yín kalẹ̀ mi mo wí bẹ́ẹ̀. ẹ ṣe ká jẹ́ kọ́ ọmọ burúkú ọba kejì ẹ̀ bá ṣe rí ewé gbígbẹ tó jábọ́ lára igi ó ti kọ́ tútù lọ́gbọ́n báyìí ẹ má wọrí a máa ṣe you shut up a máa ṣe wú bàbá wú dùn yìí. ṣe a máa ṣe. olóṣù mẹ́ta olóṣù mẹ́ta ẹ̀ ń tọ́ bá sí jù rẹ o àmọ́ tó olóṣù mẹ́fà ẹ̀jẹ̀ méjèèjì lẹ́mọ̀jọ wa. no problem no problem. lẹ́jọ onímọ̀ kò do everything. and láti gbà yẹn. títí tó fi kú yẹn kò níwájú kò ní lẹ́yìn ó tún kú tán ọ̀nà wo mo tún ṣe fẹ́ máa tún fi bímọ. so oògùn náà kan ṣoṣo tèmi tó kù tẹ ẹ sọ sómi yẹn kò important sí mi àbí lẹ́sẹ̀ lójúkọ ẹ̀pà ojúkọ èrè yìí ni. màmá ẹjọ́ ẹjọ́ ti wà nílé ẹjọ́ rapist lọmọ yìí ẹjọ́ tó bá tọ́ àti tó yẹ kí wọ́n dá fún lẹ́jọ́ ẹ̀yin àti ìjọba lẹ́lẹ́jọ́ kì í ṣe mi mo ní kí n ṣe mi màmá kẹ́ jáde ọ oh, èmi ládájọ́ àbí ẹjọ́ yóò sì lọ́ọ́ mi mọ́ ó ti di ẹ̀yin àti ìjọba. Hey kẹjọ lọ máa fà ẹ ìbò ni màá bí màá mi ò ní ẹ̀kọ́. lẹkùn ni ẹ mà. tani màá gbé. kí ni ọmọ ilé. mi nà ní ìgbà. ismaila. orí mi ò. can you imagine. ṣé mi níwájú mo dé lẹ́yìn. ẹ jẹ́ ayé pé ẹ jẹ́ àgbàlagbà if not. wá fi hàn yín pé eyín mú jọbẹ lọ àjẹmùsẹgbẹ olè ẹ̀yin ìyá àkà òṣì. ọ̀pẹ̀ fọ́nfọ́n lóhùn bàbá funfun lóhùn ọ̀rọ̀ kì í tọ́lọ́rùn ẹni ìṣẹ̀dá ọmọ Ọ̀rúnmìlà. ṣé rárábìnrin tẹ̀ ń wò yìí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o kò tí ì rí nǹkan kan. màjá kí ló ṣẹlẹ̀? Ah! bí ẹni bò kí ló ṣẹlẹ̀? Sherry, mo ṣe. ṣé rí gbogbo àwọn church members wa pátápátá kò sí ìkọ̀kọ̀ tó dìde ìrànlọ́wọ́. ṣẹ́rẹ́ tó bá ti yẹ̀yẹ́ òjíṣẹ́ ọlọ́run àbí ẹni tó jẹ́ wípé ọlọ́run ló ràn níṣẹ́ bí ìgbà téèyàn bá ń yẹ̀yẹ́ ọlọ́run. ẹgbẹ́ nu sọ̀hún jáde bíbélì ní gbogbo àwọn ibi tó bá ti dùn mọ́ ilẹ̀ máa ń kó tùnú báyìí tí wàhálà bá ṣé gbogbo èèyàn tí mo kó wá sí ìgbà gbogbo wọn ni mo fẹ́ ni. owó ìjọ tá à ń da àwọn là ń dáwọ́ ìjọ yìí o kẹtù mú nú ẹ kẹtù fún wa irọ́ ni ogun ẹni ẹni fún wa nú ẹ olúwa ló máa da. ìwọ Ọlọ́run ṣé owó mi ràn ni irọ́ àbáwá kọ́ra ilé ògùdọ̀ kú tọrọ promise pé máa ṣe pọ̀sán. ìgbà lásán kọ́ ló ń wo ìgbà ajé. Ah, ìgbà ajé. a kò lè tí ì mọ nígbà tẹnu kò ì sọ. ojú ò tí ì rí ẹ̀ etí kò tí ì gbọ́ ò. ohun tolúwa bá ti kọ kò sẹ́ni tó lè dá dúró ohun tolúwa bá ti ṣe kò sẹ́dá tó lè yí padà. Màpá màpá màpá má dènà má dènà má dènà bá a ti kọ́ lórí bá a ti kọ́ lórí bá a ti kọ́ lórí má sáré má sáré má sáré má fònà má fònà má fònà bá a ti kọ́ lórí bá a ti kọ́ lórí bá a ti kọ́ lórí madogun madogun madogun madọ́gbọ̀n madọ́gbọ̀n madọ́gbọ̀n bá a ti kọ́ lórí bá a ti kọ́ lórí.